doing this and Without wasting much of our time, we'll go on with uh, the program. So we welcome our stars, Mom, uh, from uh, Rio, Ibadan. And start Rashid Raouf from Imam Rashid Raouf. He's uh, one of our teachers, one of our scholars who have been upon the Sunnah as far back as uh, 1998. And more than that. And so the experience the field of Dawa and a uh, long, long, long process from the Jarivan case. So we want to benefit from the work of knowledge today. Uh, we'll be doing this today's program in your balance and uh, for different reasons so that we can be aware of some of these steps, reasons why these steps are taken. Firstly, our society agency will stability And uh, because of this, some of our programs will be coming to The first program was English language. The second program was global, language. The third one for the uh, preparation of our which is taking in Inshallah, the fourth one is English language. For the program, inshallah, there will be a free summary just for some of us who may not able to understand your language details for at all about programs that um, uh, understand it as we go on some of our programs. We use several languages in some of the programs we have in any, of any of the programs we go forward also. English being in one, inshallah. So, that was still more of our time. We talk about the Islam. إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله عليك رحمة الله شن قبل بعد نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل ولا هادي لا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار I will give thanks to Allah subhanahu wa ta'ala the controller of the whole world We seek his mercy and blessing upon the soul of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. After that, we keep trying to Allah subhanahu once again for keeping us alive up to this moment. That we are now looking forward for Ramadan and we are preparing ahead of it. We pray Allah subhanahu wa ta'ala to access it from us, make it beneficial us and in this world and hereafter. Um, according to the moderator, he said uh, the class should be in the Yoruba language. I think that is not the problem. We are not going to accept it from all of us. Uh, lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run bá ń ta ọ̀rọ̀ àṣà láti sáré bọ̀ Mùsùlùmí sallallahu alaihi wasallam. àtọ́ kí gbogbo àwọn ọmọ yàrá náà tí wọ́n wà ní ẹ̀yìn òdì ẹ̀sìn pé àwọn Yorùbá wọn sọ pé orúkọ tó bá wọ mẹ́rin ló máa ń jẹ́ lẹ́yìn òdì ọ̀pọ̀lọpọ̀ ló láǹfààní láti kókòrò ìlú tó jẹ́ pé wọn lákàtí wọn fi ọdún ìsù fáwọn aláṣọ sáré rẹ̀ dára for our ó já sí pé kan tí ó pé ẹ̀ẹ́dín níbi tí a ti lè jọmọ̀ pẹ̀lú àwọn sákìyèsí tó pọ̀ jù tó ti bẹ́ẹ̀ náà ẹ̀ ṣe wípé ẹnìkan kan ò rí eléyìí kò ṣàdédé rí bẹ́ẹ̀ àmọ́ nítorí pé Allah subhanahu wa ta'ala ló ń jẹ́ fún un ìwọ̀nba tó wà nílùú yìí náà ló wà káàkiri gbogbo ayé lápapọ̀ àti gbogbo wa fún ìgbìyànjú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó kí oṣù wa ní ẹ̀sán ìmìrè níta dẹ̀ fi sùn ní àgbẹ̀yẹ ẹ̀sẹ̀ tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àfàlùmọ̀dún àkórí ọ̀rọ̀ tí wọ́n ní kí á sọ̀rọ̀ lórí náà ni ìyáàmú ahlul àbá ìyáàmú ahlul àbá we all understand asiyam ìtumọ̀ asiyam náà ni ààwẹ̀ tí a máa ń gbà. mọ ni ahlul àbá àwọn wo ni áhìlì àbá àwọn làwọn fẹ́ pé wọ́n ní àwíjàre ní sọ̀rí ayọ̀ ìdáfẹ́ pé wọ́n lè fi àwọn lẹ̀. bàbá níta wo ìgbà tó já sí pé àwa Ramadan bí ọlọ́run bá ṣe sọ kalẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run bá ní yà áyọ̀ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní aṣọ àwẹ̀ Ramadan ní ọ̀rọ̀ yẹn lórí lórí gẹ́gẹ́ bá a ti ṣe ṣe lọ́rọ̀ yẹn fáwọn àlùmọ̀ tó ti wá sáájú sí la'allakum tattaqun by this verse gbogbo mùsùlùmí ayé mọ̀ wípé àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni bẹ̀rẹ̀ tó wọ́n rọ́kùnrin ní àkàlẹ̀ Islam òpó kan gbòógì nínú àwọn òpó tó gbé Islam lọ́wọ́ òun náà ni àwọn Ramadan jẹ́ àmọ́ tó ti bẹ́ẹ̀ tó kí ọlọ́run bàbá ọ̀sùn kan ìbálò tó bá wa lò ìbálò àánú ìbálò ìkẹ́ ọlọ́run bá fi ń bá wa lò nínú àtọ̀ àǹkẹ́rí ọlọ́run bá lọ́ọ̀ sùn fún àwọn ọ̀rọ̀ sàárà nínú sọ́kùn ló bá kọ́ níbi ọwọ́ parí ọlọ́run láàyè kálí fún lọ́wọ́ lọ́sàn ìlà àwòsà nínú dáadáa tọ́lọ̀ ṣe fáwọn ẹrú ẹ̀ wípé ní tí a lè gbé ní tí a lè ọlọ́run ọbọ ìdábọ̀ wa lọ. nínú sọ́nà kan náà ọlọ́ọ̀bá ti sọ fún wa ọlọ́ọ̀bá yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra. ìdẹ̀kùn ìrọ̀rùn òní mo fẹ́ fún yín ní iṣẹ́ ìnira fún yín. Rabbuna subhanahu wa ta'ala ó ti bó ṣe ṣe àwẹ̀ yìí ní ọ̀ràn yẹn ó sì fi àwọn kan ní àyàfi for different conditions tó lè wà lára àwọn kọ̀ọ̀kan tí a padà mọ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú Quran sọ́ọ̀tì Baqara àyà one eighty four ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lọ́ní faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ibi tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún wa wípé àwọn kan wà ní ìjẹ́ nínú àwọn bùkátà pèpè lọ ó sì ń bẹnu àwọn tó yẹ pé nínú àwìn yẹn àìlera yóò fẹ́ rí wá bá wọn ọlọ́run bá sọ pé ọmọ ìka náà ní nǹkan mọ̀rẹ́ wà ẹni tó bá jẹ́ àìlera ló bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọ̀ aláṣàfàrì àbó wà nílé àjò Allah subhanahu wa ta'ala ti fa iddatun min ayyamin ukhar ọlọ́run ni ayọ̀ǹda ìkúrú ẹni bẹ́ẹ̀ kó fa àwọn ọlọ́run ẹbí Quran máa ń wà mùjúmọ́lá fún yóò wà lákòótán àdìsí àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ni òun àmọ́ ìyànnàná tí ó máa ṣàlàyé the deep explanation kan tọ́lọ̀ wọn bá ń sọ àdìsí àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ló máa wá ṣàlàyé ẹ̀ nígbà tọ́lọ̀ máa sọ pé nǹkan náà ní kò mọ̀ rẹ̀ àwọn ará sàfàrì ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó bá jẹ́ pé àìlera bá wà fún ó sick ọlọ́run bá ní kó gbàwé rẹ̀ kó fáwọn lẹ̀ láwọn period tá a fi gbàwé rẹ̀ it is not an act of faith kò sọ pé i still have strength màá gbàwẹ̀ despite your faith kò ń sara nínú ènìyàn torí pé ọlọ́run fúnra ojú ọ̀dà you are not well kò tọ́ pé èèyàn kúrò àtàrí èèyàn ìyá tá ìlera wà fún èèyàn kí ẹ mọ fagídí gbàwẹ̀ kò sí nínú kẹtẹ yẹn kò sí ọlọ́run bá lọ́wọ́ sàkàtà rúkúsọ ìdẹ̀kùn tọ́lọ́run bá ṣe fún wa lásìkò ẹ̀ nìyẹn àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam wípé ọlọ́run nífẹ̀ẹ́ sí tó bá ṣe ìdẹ̀kùn fáwọn ẹ̀rí ẹ̀ ó nífẹ̀ẹ́ sí ká gba ìdẹ̀kùn wọn. ó láwíjàre o ò sí nínú ẹni tó ń fi ẹ̀sìn tó fi ń ṣe awẹ́wà. ọlọ́run bá aláṣọ ọ̀tàlá ó sọ̀rọ̀ yìí mọ̀jìmọ́lá kan nínú àlùkò àlùmí tó mọ̀ àwọn àpá ẹ̀sìn wọ́n jẹ́ pé wá pé tó bá yẹ pé àárẹ̀ ni sickness ni a lè kó sickness sọ́nà méjì ìgbé kan ní sickness òní mọ́rọ̀dún yóò já bàrù òwò mọ́rọ̀dún yóò já bàrù òwò àárẹ̀ tá a gbà wípé àsìkò táàmù ló máa tèkì a máa wà ókè padà irú àárẹ̀ yẹn àsìkò tá a bá fi sèkì yẹn ṣeré àyọ̀ǹda fún wa ká mọ́ gbà wẹ̀ ká mọ́ lo imọ́ ní akọ ká mọ́ fàgídí gbà á ìjọsìn lọ́nà fẹ́ ká ṣe kò sọ fún ìfẹ́ mi wà lára. ìwé eléyìí gbẹgbẹ ni aya sọ fún pé ọ̀nàmìkánà mi kò mọ̀rí dọ́nù àwọ̀ aláṣàfàrẹ̀ ọ̀nàmìkánà mi kò mọ̀rí dọ́nù àwọ̀ aláṣàfàrẹ̀ fa ìjà sílẹ̀ aya mi ọ̀fà. ilé ẹni yìí sùn yóò fà wọlé láwọn àwọn ọjọ́ tó bá fi síkì yẹn káwé bá lọ tán ó máa gba àwọn yẹn padà. ìpín ẹlẹ́ẹ̀kejì ní yẹ pé hadith alẹ́ bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti àfáàrù látọ̀dọ̀ àwọn sàhábà òun ló ṣàlàyé ẹ̀ fún wa òun náà ní pé mọ́rọ̀dún láàyò já bàrò òun mọ́rọ̀dún láàyò já bàrò òun àárẹ̀ tó já sí pé a ti já kàn níbi pé ìyẹn lè lálàáfíà tó ń fi wọn pe àwọn àárẹ̀ kan ní terminal wọ́n gbà wípé bí yóò ṣe yóò mọ mánéjì ẹni bí Allah subhanahu wa ta'ala kó sọ oníkálukú wa ní ìgboro àwọn àárẹ̀ báyìí èyí àárẹ̀ yìí tó bá já sí wípé ó bá wà lọ́dún èèyàn jẹ́ pé èèyàn mánéjì ẹni kò fààyè gbígba ààwẹ̀ sílẹ̀ irú sickness yẹn kò fààyè kéèyàn gbà ààwẹ̀ sílẹ̀ kódà èèyàn ò lè gbà ààwẹ̀ ọjọ́ méjì àbíjọ́ kan gan kámọ́ tí wàá sọ odidi ọgbà ọjọ́ àwọn onímọ̀ látòrí àwọn sábàbí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti ṣàlàyé pé ẹni tí wàá rẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò lọ máa wà ní abẹ́ ọ̀rọ̀ náà wọ́n ti sọ pé fàfídì àtún tààmùsì irú ẹni yìí sì yóò máa mú àwọn aláìní yóò máa bọ́ wọn ó lè bọ́ wọn fún sàhùn ó lè bọ́ wọn fún ìtọ́ ìkan méjèèjì ni yóò ṣe Allah Allah SWT dalam Quran di faman tatawwa amikum faman tatawwa faman tatawwa khairan fa huwa khairullah. Lápẹ̀ tí ẹ bá pẹ̀lú ìtọ́ tó tọ́ àwọn tó jẹ́ pé tó fún ẹ̀yìn ní sàfún òkú. Ìpàkọ́ ìrọ̀rùn orin náà ló máa jẹ́ fún ẹ̀yìn. Ṣùgbọ́n tí wọ́n pé ìwú gẹ́gẹ́ ló jọ̀rọ̀ yẹn ọ̀kan nínú méjèèjì òun ló jọ̀rọ̀ yẹn not the two together. Ẹyọ kan nínú méjèèjì ló jẹ́ ọ̀rọ̀ yẹn. The other one tí èèyàn bá ṣe èèyàn kàn fi ṣe dáadáa fún ẹ̀yìn. هذا بالنسبة إلى المريض ẹni tẹ́ pé àárẹ̀ ara rẹ̀ àárẹ̀ tẹ́ pé a ṣe fúngbà díẹ̀ àárẹ̀ yẹn á dẹ̀ sọ láwọn àsìkò tá àárẹ̀ yẹn bá fi ń ṣe bẹ́ẹ̀ ẹni nǹkan yóò fàwẹ̀ rẹ̀ tó bá di ọ̀dọ̀ lọ tán á san àwọn àwẹ̀ yẹn á san padà bákan náà ẹni tẹ́ pé àárẹ̀ tiẹ̀ kò ń ṣe àárẹ̀ tó wá tó náà lọ tó bá ti bá yàn bẹ́ẹ̀ yóò ṣì gbà pé òṣè gba ọdẹ ọlọ́run bá nìyẹn irú ẹni náà nísìnyí kò wá túmọ̀ sí pé kò ní ṣèjọsìn náà òun lòun náà ṣèjọsìn àtìlẹ̀ àtúntò àrùn mùsùlùm yóò mọ̀ fún aláìní lóúnjẹ tó nínú ẹni àkọ́kọ́ tí ọlọ́run bá lọ́sùn àtàrà fẹ́ pé ó ní ọgbọ́rọ̀ àṣẹrà yìí excuse ti ṣẹ̀rí àgbà wọlé òun náà ní alimọ̀rì ẹni tó sick bí ọlọ́run bá lọ́sùn kọ́lá kó mọ̀ sí àárẹ̀ ìṣòwò náà tó ti tó ọmọ dáná títí láti parí ẹ̀ láti ìṣúná ṣe. ẹni ẹlẹ́kejì tí ọlọ́ọ̀bà aláwọ̀ sọ fún kọ́lá tó tó fún ní àǹfààní òun náà ní alimọ́sá àfẹ́ ẹni tó ń ṣe ìrìn àjò arìnrìn àjò náà òun náà yóò fi àwọ̀ ẹlẹ̀ torí pé lọ́sọ̀ alukur'an náà ló sọ wípé man kana minkum maridan aw ala pé ara rẹ̀ tó ń sáré mu ní àfẹ́ni tó wà ní àjò wà ẹ̀dá tó ní ayé àlùmọ̀ ọ̀kan. ìpìlẹ̀ ni pé téèyàn bá wà lájò kéèyàn pa àwọn ẹlẹ́ ìyọ̀ǹda wà fún yẹn àǹfààní sì wà fún yẹn. bí àyà yìí náà ṣe wá mùtúmọ́ làtà tábà lọ wo àlàyé ọ̀rọ̀ lọ́dọ̀ àlejò Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn onímọ̀ náà pín sáfàrù náà wọ́n pe sọ́nà méjì. سفر متعب أو متعب وسفر غير متعب سفر ìrìn àjò téèyàn ń ṣe tó múnira lọ́wọ́ àti ìrìn àjò eléyìí téèyàn ń ṣe tí ò múnira lọ́wọ́. sọ̀rọ̀ سفر ينفي التعب والمشقة السفر ìrìn àjò téèyàn ṣe tẹ́ pé ó múnira lọ́rọ̀ ó sì mú kó ti rírẹ̀ epo òfin rẹ̀ yẹn ìyẹn ti pẹ́ ní àjò yẹn. àlẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam níbi hadith eléyìí tábàlówó hadith Jabir bin Abdullah radiyallahu anhu ìnìkanà rasulillah sallallahu alayhi wa sallam. àlẹ́gbọ̀n Muhammad sallam wà ní àjò ọ̀rọ̀ azihamani wọ̀rọ̀ jùlọ nǹkan bíi bùlìlà àlẹ́ yìí. kí àtàlùbí wà lájọ yìí ànábì rí àwọn èèyàn tí wọ́n pé jọ tí wọ́n sùn jọ olùwà ọ̀rọ̀ jùlọ ọkùnrin kan wà láàrin kọ̀dùdú lílà àlè àwọn èèyàn ti pé bò ó fàkọ́lá nà ara ànábì ní kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ fàkọ́ ni wọ́n fún ànábì Muhammad lẹ́sìn sallallahu alaihi wasallam wọn èrè ànábì sọ́yìn ẹnìkan ni ó gbàwẹ̀ ni fàkọ́lá sallallahu alaihi ànábì ní. ليس من البر الصيام في السفر ليس من البر الصيام في السفر pípí ìrìn àjò tí wọ́n wà yẹn ọkùnrin yẹn ó ti ká gara pẹ̀lú àwẹ̀ tó gbà torí pé kò fẹ́ẹ̀ lè dára bí mọ́ bóyá tiẹ̀ tó fẹ́ dákú ni táwọn èèyàn ti wá pè bò ó tó láti rìbáàzì ẹ̀. ìbánabi ṣe wá rí wọn sallallahu alaihi wasallam ànábì ní kí ló ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n fànàbí lè ṣe sọ̀rọ̀ àrùsọ̀lá ọkùnrin kan ní aláwẹ̀ ni ànábì sọ̀rọ̀ àrùsọ̀lá sọ pé lẹ́yìnsá mílẹ̀ lórí àṣìyàmù ìṣọ̀fà tí ìlera bá ti wà ní àjò lẹ́yìnsá mílẹ̀ lórí kì í ṣe iṣẹ́ ẹrú kò ń ṣiṣẹ́ olóore ní kíyẹn tó máa gbà àwẹ̀ nígbà tí ìlera wà pẹ̀lú àjò èyí kò ṣe déédéé súnà nígbà Muhammad sọ̀rọ̀ àrùsọ̀lá إنه حديث جابر بن عبد الله كمان وني أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى مكة النبي سيري عبد الله في مكة عام الفتح ni ọdún tí àlẹ́gbọ̀n Muhammad sọ́làm tó sí mẹ́ta amúlùfáàfẹ́ ló fàṣọ ọmọ ànábì gba àwẹ̀ ìjọ náà àwọn èèyàn náà gbàwẹ̀ pẹ̀lú àlẹ́gbọ̀n Muhammad sọ́làm sọ́làm hàtà balaga kúrọ́ àlùgọ́nà àgọ́nà táwọn àbí fi dé àyè kan tán pè ní kọ̀rọ̀ alùpàmù ànábì wá dé àyè yìí oníjọ́ iná wà sọ́ọ̀mù náà sùnmà bó ṣe jẹ́pà ànábì ń gbàwẹ̀ làwọn èèyàn náà ń gbàwẹ̀ náà ń gbàwẹ̀ ń jọ yìí fakilala wọn wá fẹ́ pàdé bọ́ Muhammadu sallallahu alaihi wasallam ìnànà sàkọ̀dù sàkọ̀ àlẹ́ ìmùsìyà wọ́n fi ọlọ́run àwọn èèyàn àwẹ̀ tó ń gbà yìí ti ti lágbára fún wọn o àwẹ̀ ẹ̀ ti ó ti ó ti wíkìn wọn pé ara wọn ti kọ́lẹ̀ kílà náà wá sí sọlọ́lá àlùsọ́lá oní àwọn èèyàn wá wò pé kílà náà ti fẹ́ ṣe padà ààbò kéde àṣàyè lè má ànábì wá ní kábò ń gbé bíi kẹ́tù omi wọ́n wá gbé fún àbàmọ́ Muhammad sọlọ́lá àlùsọ́lá ànábì wá náà rí wáyà ní ànábì wá gbé kẹ́tù omi yẹn sókè báyìí ànábì wá ń dà sẹ́nu ọ̀ṣẹ́ rí bá wà náà sùn yẹn gbòòrò bá nàbí ṣe mú làwọn èèyàn wo ànábì sallallahu alaihi wasallam fa aftara ba'du àwọn kan wá gbé nígbà tá nàbí kìlì jáwé tó bá má nàbí jáwé àwọn òkú gbọ́dọ̀ mọ jáwé náà àwọn kan bá inú àwọn kan tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn kan bá jáwé tiwọn wọ́n sọ̀rọ̀ bá àbùkù àwọn kan bá tún jáwé lọ despite pé ànábì Muhammad sallallahu alaihi nínú ẹ̀kọ́ tó wà nígbà yìí tẹ̀gbọ́lọ̀ sọ lọ síwájú àlẹ́fẹ̀gbọ́lọ̀ láti kọ́ dé bùbẹ́ ní bàbá yìí láàyò ọ̀rọ̀ sọ̀rọ̀ ká mọ̀ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ọlọ́run àti jíṣẹ́ rẹ̀ ká mọ̀ ṣáájú rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́ àti ń gbẹ́sẹ̀ kọjá àti tó ń ṣe ọlọ́run bá ń gbẹ́sẹ̀ sí ànábì ti jáwẹ̀ àwọn èèyàn sọ pé sí méjì àwọn kan gbàwẹ̀ lọ àwọn kan tí wọn ò gbàwẹ̀ ìtìláàlì ọ̀rọ̀ sórí láì sọ̀rọ̀ nígbà tí wọ́n wá gbà fàbàlágà wò ànábì wá gbọ́ pé àwọn kan tún ń gbà àwẹ̀ lọ àwọn kan tún ń gbà àwẹ̀ lọ kí làwọn ànábì sọ ànábì ní ọláìka ọsàn ọláìka ọsàn ànábì ní àwọn eléyìí àwọn olùyapa àfi ọlọ́run bá nìyẹn àwọn eléyìí àwọn ẹlẹ́ṣẹ̀ nìyẹn kò sí nínú ẹ̀kọ́ tó kọjá sí pé táàlọ́bì bá ti ṣáájú bí àlámọ̀rí kan kí ìyẹn wá máa tún lo ìlànà kan kí ọkọ títà nígbà Muhammadu sallallahu alaihi wasallam ìdájọ́ eléyìí òní pé tá a bá wà nínú àjò tí stress bá ti wà sáfẹ àlùbọ̀sàkọ tí wọ́n ti wà lájò yẹn ká fi àwẹ̀ ọlọ́run bá yọ̀ ìgbà bẹ́ẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kejì safarun laysa fihi ta'abun wala mashaqqa ìrìn àjò tá a lọ tó já sí wípé kò sí ìlera ń bẹ̀ kò sí problem kankan ń bẹ̀ bóyá plane la wọ̀ lọ́nu bóyá train ni bóyá àwọn gbé mọ́tò lọ́nu. ìrìn àjò tó já sí pé èèyàn ti lè kí kọ́sì gbogbo sáfàrò tó bá jẹ́ pé èèyàn ti lè kí kọ́sì mẹ́ ìyẹn láǹfààní kí èèyàn mọ́ gbàwẹ̀ no matter how the proximity síbi tí èèyàn ń gbé àbí sí ìlú tí èèyàn wà tó bá dàbí jẹ́ pé travel ni wípé lọ́dọ̀ àwọn àpá ẹ̀sìn wọn ò pin nípa wípé sáfàrù báwo ló ti gbọ́dọ̀ gùn tó nítorí jẹ́ sáfàrù náà pé téèyàn bá ti kúrò nínú ìlú ibi téèyàn ń gbé téèyàn bọ́ sínú ìlú míì eléyìí ni àwọn àfáàfin àdáda àtọ́sọ̀ ní sáfàrù èèyàn ti lẹ́tọ̀ọ́ sí kéèyàn kọ́ kásùwì bẹ́ẹ̀ ni wọ́n sì lẹ́tọ̀ọ́ sí kéèyàn fi àwọ̀ ẹlẹ́ẹ̀. téèyàn bá wà lórí àjò tí ò sí problem tí rọrùn wà fún yàn tara dẹ́yàn lórí àjò yìí bó ti kí ìsàfà àlejò ọmọ sálọ sọsọlá àlejò ni àsáfárú ó jẹ àtọ nílẹ̀ làbà àlejò ni níta ń pè ní sáfà no matter how ìyẹn máa undergo search kò sí ní sáfà kò sí bó ṣe fẹ́ tó àlejò ni kíjà àtọ nílẹ̀ làbà sọfún máa wà ń bẹ fún yàn ó kàn lè kéré ni sọlọ lára so anagba muhammad sallallahu alaihi wa sallam nínú hadith anas bin malik radiyallahu anhu qala kunna nusafiru ma'a rasulillahi sallallahu alaihi wa sallam a mọ̀ gbọ́ pé àwọn àdìsí ilé ìta fẹ́ mu wà yín sìn ó ní ṣe pẹ̀lú ìrìn àjò tí ò sí problem ìrìn àjò tí ò sí stress bẹ̀ ẹ̀fẹ́ ìrìn àjò tí stress bá wà bẹ́ẹ̀ èèwọ̀ ni kéèyàn gbà wọn kì í sínú sẹ́rí lànà bìsọ̀ láyé sa mìnàlíbírí àṣìyàmù fi sàfà torí pé stress wà bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ sọ pé yòlídò lọ́hùn bí kòmìlẹ̀ àlìyó sọ̀rọ̀ wà láyò yòlídò bí kòmìlẹ̀ àṣà. anas bin malik rọ̀sùn lọ bí àlọ́ àlọ́ ó láwọn wà nínú àjò pẹ̀lú òjísẹ́lẹ̀ muhammadu sallallahu alayhi wa sallam ó ní ó ń bẹ́nu àwọn tó gbàwẹ̀ ó sì ń bẹ́nu àwọn táwọn ò gbàwẹ̀ eré àjò ó ní ọ̀làmùyẹ́ ìgbà kò sọ ìmọ̀ alàlùmọ́sí wọ́n làlùmọ́sí rọ̀ alàṣọ ànábì ò wá fi àléébù fún àwọn tó gbàwẹ̀ lérí àwọn tí ó gbà bẹ́ẹ̀ ni ò fi àléébù fún àwọn tí ó gbàwẹ̀ lórí àwọn tó gbàwẹ̀ ó fi hàn pé choice ló wà ń bẹ̀ yẹn even kéèyàn travel kó má sí any stress kó má sí problem kankan nínú àjò yẹn you still have that choice tó bá wù ẹ́ o lè gbàwẹ̀ tó bá wù ẹ́ o lè má gbàwẹ̀. nínú hadith ṣùgbọ́n ibn amr al-aslami radiyallahu anhu ó ní àlẹ́gbọ̀ muhammadu sọ̀tẹ́lá ó dúró jọ́ kan ọkùnrin wọn sọ fánà pé ya Rasulullah ìwọ́n fi ọlọ́run ájìdù mi lè kó wà tèmi bá ń travel èmi máa ń ní strength àlàsánwò lórí àwẹ̀ gbígbà àlẹ́gbẹ̀ẹ́ láàjù náà àmì ò ní problem tó bá ti lè sọ̀rọ̀ ìgbà pé téèyàn bá wà nílé àjò tó bá mọ̀ pé ẹ kò sí ìlera ń bẹ kò sí sọ̀tún ń bẹ ìyọ̀ǹda wà pé èèyàn lè gba àwẹ̀ nínú hadithi àbí sáàyè lè kó bèrè ọ̀bí aláàánú ó ní sáfàmìnà mọ́ àròsùn ilé ẹ̀sìn ọ̀nà àdìsọ́nà a ṣe ìrìn àjò pẹ̀lú àlebọ̀ Muhammad sọ́nà ọ̀jọ̀sùn mùsùlùmí wọ́n yóò fìrú alẹ́ mọ́fìtì àwọn tó gbàwẹ̀ gbàwẹ̀ àwọn tó ṣìnú tó ṣì àwọn tó ṣìnú ṣìnú tó rẹ gbàwẹ̀ onífàlà ayọ ẹyìn bó bá àbí ọmọ àlàbà oní ànábìwọ Muhammad sallallahu alaihi wasallam tó kò fi àlẹ àyìnbù kẹkẹ kò fi kan àwọn tó gbàwẹ̀ lórí àwọn tí ó gbà bẹ́ẹ̀ ni ò sì fi àléébù kan àwọn tí ó gbàwẹ̀ lórí àwọn tó gbà tó fi hàn pé tá a bá wà nílé àjò kí àjò yẹn tó bá jẹ́ pé kò sí stress ńbẹ̀ kò sí wàhálà ńbẹ̀ ìgbàláyé wà fún wa ká ṣe èyí tó bá rọ̀ wọ́n lọ́rùn akálàjà àwọn afáàsọ wípé èyí tó dáa jù èyí tó dáa jù òun náà ní kí èèyàn gbà wẹ̀ ẹ́ pé èyí tó dáa jù ni wọ́n sọ wọ́n sọ wípé ọ̀ràn yẹn òun ní kí èèyàn gbà wẹ̀ èyí tó dáa jù òun ni ó sì hàn pé tábàlẹ̀ nìkan tá a jọ travel to àwa náà pé kò sí stress ìyá wa òkè ìbọn ń lọ kò sí fún wa bọ̀ àwa ń gbà wẹ̀ òun wá sínú a gbọ́dọ̀ rí òun gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀sìn rẹ̀ ò tó àbí tí ò lákàkún ẹ̀sìn ìmúṣẹ pé àwa táwa gbà wọ̀nyẹn èyí tó dáa jù láṣẹ torí pé bó tilẹ̀ kó náà àpọ́nlé àti àlùbáríkà oṣù ọmọdún mi ó sì wà ń bẹ̀ fún wa it is allowed that you choose to fast or you choose not to fast tó bá jẹ́ pé ìrìn àjò yẹn kò mú ìlera kankan lọ́wọ́ sábàtì wọn ni hadith Abi Sa'id al-Khudri olùfàfàràn mọ́ Rasulillahi sallallahu alaihi wasallam ila Makkah wa nahnu sọ̀dí. àtúràfù pẹ̀lú àdébọ̀ Muhammad sallam lọ sí Mẹ́kà níjọ́ yẹn à ń gbáwẹ̀ àwọn nánú sì yà kọ́lá fanazalna àwa dúró síbi kan pé ká alẹ́ sọ́kù fà wàmínà mọ̀sọ́mọ́ wàmínà mọ́n àfọ̀rọ̀ ó ní ó ń bẹ́ẹ̀ nù wa ẹni tó gbáwẹ̀ ó sì ń bẹnu wa ẹni tó já pé kò gba àwẹ̀ tó mọ̀nà zanna manzila la aha ó ní àbáwá àtúwá tó dé ìletò kan nígbà táwa dé ìletò kan ànábì wa sọ pé ìnákùn mọ́sídẹ̀ṣọ̀ ọ̀hádé nìkan ànábì wa sọ fún ọ̀sán láàrín sọ́la pé iná pàdé àwọn ọ̀tá ni ìjà ńlọ ọjà o ànábì ní wàlúfẹ́tò akọ̀wàlẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ wa ní strength ló dáa fa àfitìrù anábì ní ẹlọjẹ àwẹ̀ ni sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo èyí tá a tún discuss nípa ẹni tó rẹ̀ tá a tún discuss nípa ẹni tó ń ṣèrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí olójà sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń wà lórí ẹ̀. bákan náà nínú àwọn tí wọ́n ní àwíjàre àlẹ́ hàhìn kọ́lẹ́fàfà ẹni tó ń ṣe háìbọ̀ àti ẹni tí ẹ̀jẹ̀ obi wà lára rẹ̀ nínú ṣẹ̀ríà àtàm ẹni tó ṣe háìbọ̀ ìdájọ́ àwẹ̀ tiẹ̀ àwọn àfààní kalimari ó dà gẹ́gẹ́ bí aláàárẹ̀ ìjà sí wípé táàárẹ̀ rẹ̀ bá lọ yóò san àwẹ̀ padà ní ipò tí ẹni tó já sí wípé ó ń ṣe haidọ̀ ipò tó wà nìyẹn nínú àwọn obìnrin wá nífàfà ẹni tó já sí pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ tán ẹ̀jẹ̀ òbí kò tí ì dá lára rẹ̀ òun náà ní àǹfààní ṣẹ́rí ọ ẹni tó ṣẹ̀ bímọ tán nǹkan méjì ló kó sábẹ́ ó ń bẹ́ẹ̀ ní èèyàn tẹ́ pé ńgbà tó bímọ tán ọmọ òṣè sọ̀rọ̀ pípé wọ́n la mọ̀ pé ẹni yìí kò ní ní kankan ju pé tẹ́sẹ̀yìn tẹ́sẹ̀jẹ̀ ẹ bá ti dá sísúnmọ́ ká sọ pé ó ti máa fit ó ti máa balance ó ti máa wà ok ìlú ẹ̀ ni ẹ lè continue àwẹ̀ therefore àwọn àsìkò tẹ́jẹ̀ yẹn fi ń wá yẹn yóò ṣe kọ̀dọ̀ rẹ̀ but ẹni tẹ́ fi ń gbà tó bímọ tán ó tún bẹ̀rẹ̀ sí ń fọmọ lọ́yàn á yọ òun kúrò ńbẹ̀ torí pé ìdájọ́ ẹ̀ ọ̀tọ̀ tún nìyẹn ṣùgbọ́n ká sọ wípé obìnrin bímọ tán ọmọ yẹn kò sí lákọ̀dàrọ̀lá àbí Allah subhanahu wa ta'ala kó mọ̀ fi wé ṣàdánwò tó tó ṣe bẹ́ẹ̀ ìdájọ́ òun àti hafid yóò papọ̀ níbẹ̀ yẹn in such that àwọn méjèèjì wọn ó gba àwẹ̀ yẹn padà gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ pé fa'iddatun min ayyamin ukhra al-hafid nínú àṣìṣe àti ohun tó kó sí táwọn èèyàn kó sí láwọn àwọn ọjọ́ tá à ń lò fún o ní pé a rí àwọn èèyàn kan nínú àwọn obìnrin sọ pé wọ́n lọ ṣe research wípé ṣáwọn lè rí oògùn sọ pé táwọn bá lò ó ó máa hó di menstruation àwọn for the whole month of Ramadan. àárín dáadáa ò ní wọ́n ní wọ́n fẹ́ fi sin ọlọ́run bá aláṣọ máa bá lọ káwọn lè bá láǹfààní láti gbà wẹ̀ pé káwọn lè bá láǹfààní láti ṣe ìjọsìn tó pọ̀ nínú oṣù Ramadan àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n fi ṣe ìdùnnàbá àṣìmọ̀ ọlọ́run ta'ala níbèrè yìí pé tó jáàzà kó bẹ̀rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fàkọ́ọ̀lá àṣìmọ̀ ọlọ́run ta'ala ìdùnnàbá ti ní pé tí àwọn àwọn dókítọ̀ onímọ̀ ṣègùn tán bá sọ wípé kò ní sí dọ́rọ̀ níbẹ̀ wọn bá ti ní kò sí dọ́rọ̀ rù bẹ́ẹ̀ bàbá ti yẹjú ṣé ìgbìmọ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tààrà ṣùgbọ́n tí kò bá ní ẹ̀jẹ̀ tó ń jáde lára obìnrin lóṣooṣù ní bá jẹ́ kó bá fi àǹfààní fara ni ọba adẹ́dáhùn ní kádàrà tó kò mọ̀ jáde sọ̀rọ̀ ọlọ́run bò ní gbogbo ẹ̀ kò ní dèsáyà ayé rẹ̀ báyìí pé lóṣooṣù kẹ́jẹ́ ẹ̀ mọ̀ wá àlàákọ̀ọ̀bù ọ̀lá wàlẹ̀ ẹ̀lìmọ̀ ìdàlọ́ ṣùgbọ́n mi bùkátà sí pẹ̀lú ìpẹ́ tí mo ti ṣáájú pé tó bá jẹ́ pé ó bá lè jẹ́ àǹfààní fún wọn kó mọ sẹ́kù lára wọn ni ọlọ́ọ̀bá lọ́wọ́ subhanahu wa ta'ala kò ní ṣe ní wípé kó mọ wá lóṣooṣù. ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir ọlọ́ọ̀bá mọ nǹkan tó dá a sọ pé àwa obìnrin àbùkátà síbẹ̀ àwọn sálàpà mọ́ṣe lo ìṣẹ̀lẹ̀ wọn nìyẹn lásìkò yẹn ọlọ́run ní òun yọ̀ǹda àrùn àmọ́ àwẹ̀ ẹ̀sán padà àkọ̀dìjà àti ìmọ̀ràn ìlà omi àìsà radiyallahu anha ọ̀kan nínú àwọn obìnrin wa bẹ̀rẹ̀ àwọn àìsà oníkílódé jẹ́ pé a san àwẹ̀ padà jẹ́ pé a ní san ìrun padà lẹ́yìn tó wò pé kí ló mú wa mọ́ san kí ni ìyàwó àìsà sọ ìyá ni àrùn ṣé ara àwọn kọ̀wárìjì yẹn ni àwọn kọ̀wárìjì ikọ̀ ni wọ́n fẹ́ pé wọ́n gbé ègbìn sí ìtànà bíi ilé kalẹ̀ wọ́n gbé ègbìn sáwọn sábà ní Muhammad sallallahu alaihi wa sallam wọ́n mójútó ìjọsìn lóòótọ́ ṣùgbọ́n ìjọsìn yẹn wọ́n ṣe ń ṣe náà nìyẹn tí òun bá ti tàbí mi ó wá béèrè béèrè náà rẹ̀ àwọn Aisha ni àwọn Aisha ń ah, sára àwọn kọ̀wárìjì yẹn àwa ti máa ń ṣe idol láyé àdẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó já sí pé ààwẹ̀ ni wọ́n ní ká san padà wọ́n ní ká san padà why asking this type of question rí ìyàwó àyíṣà fi dá lóhùn wípé o bùkátà pé kọlọ́pọ̀ sọ̀rọ̀ ní ìyàwó àyíṣà ọ̀rọ̀ ìyàwó àná tó ẹ wá obìnrin kò sí nǹkan kan fún wa ká má dára wa láàmú ká má nira wa lára ká má tún dá wàhálà míì sínú ara wa ọlọ́run ti fi ṣe rókùsọ̀ fún wa ó ti fi ṣe ìjẹ̀kùn fún wa therefore tó bá ti di wípé abá ń gbàwẹ̀ lọ́wọ́ sábà torí fáìdọ̀ wa á stop àwẹ̀ nínú abala tí mo dẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ìfi fáwọn obìnrin kò náà ní pé gbogbo ẹni tó bá rí fáìdọ̀ ó kù ṣẹ́jú márùn ó kù ṣẹ́jú mẹ́wàá tí ìfitọ́ọ̀rù máa tó ẹ ká fi bẹ̀rẹ̀ náà sọ fún Of course, your husband will know. Your sheikh will not know, but Allah subhanahu wa ta'ala knows. ọkọ ẹni mọ́mọ́ afọ rẹ ni mọ́mọ́ but you yourself ìwọ fúnra rẹ mọ̀ ọkọ́dẹ̀ ní ẹ náà mọ̀ àwọn ẹjọ́ yẹn já páyà náà àwọn obìnrin ẹlòmíì ṣe out of ẹlòmíì ṣe of ṣe àwẹ̀ ìlú ìwà ní katọjọ yìí kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá là ń ọlọ́run bó fi bá wa lò ju tá a fi bá lò nígbà tá a fi sun ní gbangba lọ àbí ọlọ́run bá kọ̀ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ kó dáa ju gbangba wa lọ. so àwọn ọkọ̀ eléyìí àwọn ọkọ̀ eléyìí àwọn ọkọ̀ tó já sí wípé wọ́n á san àwẹ̀ wọn padà tó yẹ pé ẹnu sì kò lọ́dọ̀ àwọn àfáyẹ̀sìn lórí ẹ̀ nínú ọkọ̀ tù alimọ́rùdì wọlé hàmì alimọ́rùdì nínú àwọn tó lọ́pọ̀ tó jẹ́ pé alùlù azar làwọn náà alimọ́dé ẹni tó ń sọmọ sẹ́yà wọlé hamil àti ẹni tí ó ń lóyún sínú àwọn méjèèjì yìí wọ́n lè fíìsì lọ́dọ̀ náà bá dé dá subhanahu wa ta'ala wọ́n láwùjáre lakin ikhtalafa alùlù ẹlẹ́mi yàní fi hukmihima àwọn àfáìsìn wọn yapa ẹni lórí kí ni ìdájọ́ wọn kí ni ìyàgbé kí ni ìdájọ́ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó correct wọlé ẹlẹ́mọ̀ ìgbàlá ṣẹ̀rí tá a bá fẹ́ mú ọ̀rọ̀ tó correct àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé wọ́n ó máa fún aláìní lóúnjẹ òun ni wọ́n fi máa dípò àwọn ẹtí wọn wàá dá ọ̀rọ̀ àyọ̀n opinion kan nìyẹn. àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé tí wọ́n ó ṣe ni wípé wọ́n á máa fún ẹ̀yìn lóúnjẹ and at the same time tá àwẹ̀ bá tún lọ tán wọ́n ó gba àwẹ̀ yẹn padà tí wọ́n jẹ́ méjì. ó sì ń bẹ nínú wọn tó já sí tó sọ wípé wọn ò ní ìgbà padà àmọ́ wọ́n mọ̀ fún aláìní wọ́n mọ̀ fún lóúnjẹ gẹ́gẹ́ bí ìtìláàfù ń ṣe wà lọ́dọ̀ àwọn ìtìláàfù ti pẹ́ ni kò ń ṣe ọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ tó ti pẹ́ òun náà ní ọ̀rọ̀ yẹn. It is not the new matter, it is not the new issue. It has been long since the time of the companion of the Prophet sallallahu alayhi wa sallam. There is disagreement among the scholars. But what we have seen, when Onike, among his companions, it seems there was a consensus. there was sàhábà, there was a consensus lórí oro àlùmọ́rùbí wọlé hàmì. Àlùmọ́rùbí wọlé hàmì. Ẹni tó ń fọmọ lọ́yàn àti ẹni tí olóyún sínú. Àwọn scholars kan kọ́lọ̀ kó bá ní fún àwọn àfẹ́sìn lẹ́sàn-án oníkàlùkù gbìyànjú ni but sometimes when we want to choose an opinion one of the strong things we look into when we are one of the strong evidence we look into when we are choosing an opinion opinion of the Sahaba we cannot compare it with opinion of those people that comes after them I mean tabi'in the tabi'in ọ̀rọ̀ wọn ò lè supersede ọ̀rọ̀ àwọn sàhábà because among those scholars sábàwò nínú àwọn tíra sábàwò kéésì kéésì ọ̀rọ̀ yẹyẹ i don't know nínú àwọn scholars wa kan ní nàìjíríà ní pàtàkì jùlọ nílẹ̀ yorùbá last year there was a claim wípé ọ̀rọ̀ wípé alimọ́rọ̀dẹ̀rẹ̀ a breastfeeding mother Walahamim, and a pregnant woman, the opinion that they will pay their they will pay back their soul, their fasting. Ọ̀rọ̀ yẹn pé kò tí twenty years lọ. It is a claim. Dàgbà wò lọ́wọ́ kan right? But even could jẹ́ ọ̀rọ̀ àná pé pé àwọn kan ṣẹ̀ṣẹ̀ a sọ say that is not an accident because there are issues there are many issues that like that it is is Sunnah that Allah subhanahu wa ta'ala used to enlighten us our conscience we are just practicing the the deen the way we took it from our scholars our sheikhs but by the time the al Sunnah spring up They are introducing books to us. They are introducing classes with masajid, open lecture. We get to know that or me, why, and not only on this issue and not only on this matter. Because last year, I heard that a sheikh was saying that it's a new issue. It was not known And for the fact that it was not known doesn't mean that it's not correct. There are many issues like that. Let me cite an example. Some years back, when I was checking a book written by one of our scholars, Al-Imam al-Sana'ani, Rashullah Ta'ala. It was in that book I read that in the first 10 days of Ramadan, the matter I'm saying is about, about 20, 15 years ago. That I read it that in the first 10 days of Dhul Hijjah, that the like of Abu Uraira, Abdullah Abu Umar, they used to go to the market and be shouting, Allahu Akbar. They be chanting, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar. I've never heard it from anybody. I've never seen anybody doing it. When I read it, I took it to some of my colleagues who are even senior us. I showed it to them. They were like, níbo náà tó ti I said that is not an evidence. What we have to look into is this what Abu Hurairah saying. This what Abdullah ibn Umar doing. Is it authentic? Tó bá you are authentic, súnà ní pé ká má because ẹ̀sìn náà la pupa fẹ́ ṣe the issue of pay is a new matter to us woman at least I have with me al istikar written by al imam Abu Umar Ibn Abdul Barri Ibn Abdul Barri nísìnyí àwọn nìyí centuries wọn around seven hundred seven hundred years seven hundred centuries ní àbí seventy centuries òun ni wọ́n ti wá tó ti kọ́lẹ̀ opinion àwọn sọ̀hábà the life of abdullahi ibn abbas the life of abdullahi ibn umar the life of anas ibn malik among the companion of the prophet sallallahu alaihi wasallam opinion ato ibn abi rabah opinion mujahid opinion tawus opinion ikirima they all say àwọn wọ̀nyí gbogbo wọ̀nyí pátápátá wọ́n ní you know, and the truth is, if Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, they, they are saying the same thing. And we do not see a single companion saying what they are saying is suffering. Ah, Ibn Abbas can to some say only contrary opinion to what Abdullah ibn Abbas said. I have contrary opinion to what Abdullah ibn Umar said. So Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, both of them they both agree on a breastfeed woman, a breastfeed woman, and a pregnant woman. What they will do is al-ita'am, al-fidya. One fidya alayni, and that will lead their home. Nínú nínú tíra tàbá wo ni tíra, a rí wípé gẹ́gẹ́ bí alimami ibn abdulbari rahimahullahu ta'ala ó ní wàzálìkà fi ṣe ìtẹ̀lé ọ̀rọ̀ wípé a máa ṣe fídíà ó ní ó wà fún àṣẹ ìkòlìkẹ̀bí mi àgbàlagbà tó ti darúgbó jẹ́ pé strength you don't have strength to fast an old woman wal ajuz an old woman because when we come to an aged people a tún lè pín àwọn náà sí méjì àwọn àgbàlagbà tí wọ́n ṣe pé wọ́n ti àgbà lóòótọ́ they don't have strength to fast there is nothing wrong with their brain they are healthy yani they understand everything they, are, they, they don't have an excellent they don't, they don't mix up in their utterances in their activities but they don't have strength to fast irú àwọn wọ̀nyí nísìnyí they will do fìdíyà wọ́n á ṣe fìdíyà wọ́n máa fálà ìlú lórí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àgbàlagbà bí a man or a woman <coughs> tó bá jẹ́ pé irú àwọn èèyàn wọ̀nyí wọ́n ti dàgbà débi pé they don't know what is going on they don't understand are we really in the month of Ramadan they don't know what Ramadan is again. As Allah said in Quran, Summa al-Summaradadna'u asfala safin. Irú àwọn set people, set of people yìí, à ní di kábọ́dà ara wa lórí wọn because they are just like a kid tó jẹ́ pé òfin ẹ̀sìn not ban on them again. Àwọn àgbàlagbà tó bá ti rí báyẹn à ní kẹta ọlọ́run tí wọ́n kò mẹ́ tó máa béèrè ìrun àti àwọ̀ àti ojúṣe ẹ̀sìn náà alimami dabari oní wàlẹ̀hàmì pé ká ṣe fídíà o o àti alẹ̀hàmì lè pregnant woman wàlẹ̀mọ́dẹ̀ẹ́ as well as a breastfeeding woman oní àwọn wọ̀nyí láàyè fi kú na sọ́wọ́n ilà àbíjú dín wà mọ̀ṣákọ́ ó láwọn méjèèjì yìí wọn ò ní lè gbà wẹ̀ àyàfi pẹ̀lú agbára they struggle to fast and ó máa dà wọ́n láàmú gẹ́ẹ́ and they will even fear ọmọ tó wà nínú wọn they are in fear for, for their child oni dáàbà ilà hada imam ibn abdulbari oni dáàbà ilà hada oni nínú àwọn tó mú opinion yìí among the scholars anas bin malik companion ibn abbas companion ridwan alayhi abdullah ibn umar وفي رواية in another fashion we can see that among those that comes after them are Paul, Mujahid, Tawus, wa Ikrimah. You see, let us leave the, the tabi'in. Ẹ jẹ́ ká dúró àwọn sàhábà nìkan. The life of Abdullah ibn Umar and Umar is Abdullah ibn Abbas. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jẹ́ pé sàhábà yìí. Gbogbo ẹni tó bá tó sọ nǹkan míì. A sọ wípé kó mú sàhábà wá, kó kó ti sàhábà tán ó sọ nǹkan tó wà contrary to nǹkan tí abdullahi abbas abdullahi bin umar anas hamid tó wà nínú so you cannot see a single companion that states a contrary opinion to what abdullahi abbas abdullahi bin umar anas hamid and lastly so if you want to be sincere with ourselves it's not convenient kò ń ṣe opinion tó convenient pẹ̀lú bọ́lá òun ti dá obìnrin tí wọ́n bá ń ṣe àbíàmọ lọ́wọ́ láwọn píríọ̀dù tó bá ti ń ṣe àbíàmọ lọ́wọ́. now ká sọ wípé obìnrin now she is pregnant now as Ramadan is fast approaching wọ́n máa ti bímọ náà Ramadan come next year obìnrin máa wà lẹ́yìn tó ń fọmọ lọ́yọ̀ lọ́wọ́ tó bá ń fọmọ lọ́wọ́ lọ́wọ́ èdè náà kò ní lè gbà wẹ̀ but tá a bá wá sọ wípé gbogbo ẹ̀ ó ṣàgbọ́dọ̀ gbà wẹ̀ ni ó gbọ́dọ̀ san padà ní it won't convenient and the principle of our religion is you yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra among those scholars tí wọ́n tí wọ́n tí wọ́n advocate wípé wọ́n máa gbàwẹ̀ padà ní one of them was hurt in a situation jẹ́ pé obìnrin this year she's pregnant next year she's breastfeeding come upper year she was pregnant again báwo ló ṣe máa gba àwọn yẹn The funny answer was made by dashe pé òun àtọkọ rẹ̀ yóò máa jẹba yóò máa jẹ òun máa pè já I said this is this this is not this is not the answer. no no no ibi tọ́nà ọba ti wá sí ìrírí lọ́wọ́ kọ́mọ̀lẹ́sà. ولا يريد بكم bíbí kọ̀mọ̀lẹ̀ وان ó sọ̀rọ̀ wà من sẹ̀ríà ومن ń لا sẹ̀ríà الله ń lé ọmọ sọ̀ kiri láyò ká ní ọmọ òun lọ sàn ilà ọ̀gbà àbẹ̀rẹ̀ ọba aláṣọ àtàlà kó bá ní gbogbo àwọn tó lórí sínú kọ́nà kó bá ní sàn wọn láyọ̀ àti àlàáfíà àwọn tó fọmọ láyà kọ́nà ọba aláṣọ àtàlà kó jẹ́ kí kó bá ní wọ ọmọ náà wọ. alimami al-Khattabi rahimahullahu ta'ala in his book mu'alim sunan nígbà tó sàn nípa wípé gbogbo àwọn tá a ti sọ pé wọ́n á fa àwẹ̀ yẹn padà I'm talking of alahayid obìnrin tó ṣe hajj tó jẹ́ pé kò tí ì wá san àwẹ̀ padà táàwẹ̀ mi fi dé because ó máa ń dàbí ẹni pé we are not serious ó máa ń jọ bí ẹni pé opinion yẹn kò ṣe opinion tó serious kò ń ṣe pé ọ̀rẹ́ pé yóò serious káwọn obìnrin ó gbà padà gan òun ló ṣèpò owó fáwọn ọkùnrin because we are the ones that feed them we feed them If they, are, if they will do the fidya, it will come out from our pocket. Tó bá dẹ̀gbà wẹ̀, ó máa fi ìfowó fún wa ni. Tò kó ṣe pé bóyá ìrọ̀rùn kan wà ń bẹ̀ fún àwọn ọkùnrin àbí àwọn tó mú òfin yàn yẹn ju wípé lóò tabaníkà wò dáadáa ọ̀rọ̀ tó lẹ́ẹ̀dì ní ọ̀rọ̀ àwọn sọ̀hábà nílé yìí. Àlùmọ́ọ̀mù Kàtọ́ọ̀bí nígbà tó mú àdéhùn ìyàwó Aisha wa nígbà tí Aisha sọ pé òun máa ń ní àwẹ̀ Ramadan lè fún lọ́rùn fama asama àtẹ̀sí an àkùdíyàwó àtàyàṣìyà ṣàbàn òun ò ní tí ì san àwẹ̀ padà tí ṣàbàn ò fi dé sọ pé ó hàlálà rẹ̀ ó ní bí ìṣègọ́ọ̀lì à yẹni bí kọ́dọ̀ yẹ hàkì Rasulillah sallallahu alaihi wasallam. As a younger wife of the Prophet Muhammad sallallahu alaihi the Prophet used to need Aisha radiyallahu anha alimami Khattabi rahimahullah ó ní wà fi dilala ó ní ẹ̀rí wá wà níbi hadith yìí ala anna man akharra al-qada'a ila an yakuna shahru Ramadan ẹni tó bá lọ́ra tí ò san àwọn Ramadan ẹ̀ tí Ramadan mi ti dé ó ní wa huwa mustati' and he has the capacity láti pé kó ti gba àwẹ̀ yẹn padà ó ní fa inna alayhi kàfàrọ̀ ẹni tẹ́ máa san kàfàrọ̀ And when we are talking of kafara in soul, we are talking of clean Islam. Or fasting of two months. How is Amu 15 and 15? Tàbí kò fún èèyàn 60 tó jẹ́ 4 four people 60 kò fún ọlọ́jẹ́. Ó máa san kàfàrà lórí ẹ̀ ó dẹ̀ tún máa gbà á padà. Àṣẹ́fì fi díkìrì àṣàbán wà á fi rò mọ́wé alùpàgbọ́ ọ̀fìn yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìyàwó aisha ò ní sọ pé tó fi di shaban kò gbé wọ́n rọ̀mọ́dán wàmímọ̀gá àtàlílà ìjáde kàfàrà nínú àwọn tó sọ pé obìnrin tó bá fi àwẹ̀ rẹ̀ àwẹ̀ rẹ̀ tó yẹ kó san tó bá fi lọ́ra òní yóò san kàfàrà nínú àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ní Abu Hurairah wà ibnu Abbas wà ó wà kólù àfọ́ وقافل بن محمد الزوري لنو عطيت مبنوعي الإمام مالك الإمام سفيان الثوري الإمام الشعفي أحمد بن أمبل وإسحاق بن راهوية الإمام أصل النخعي ولي يكدي يوصو وليس عليه الفدية كوني فدية يوصو كفار بهذا ضد فاسيسة We should know the judgment pertaining to our fasting. The, eh, the principle of this religion is still remain itself. La yukallifu Allahu nafsan illa wus'aha. Ìtàkálòfò wà níbi ká sọ pé obìnrin ó gba àwọn padà. Àwọn tá a sọ yìí pátápátá. Àwòlá yìí alòlà àbá ti sọ̀rọ̀. Àwọn tó yẹ pé alòlà àbá rẹ̀ ni wọ́n níbi àwẹ̀ ni pé bí wọn ó ṣe gba àwẹ̀ wọn pátá ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ àlejò wọn mọ̀ṣámọ̀ tó ṣàlàyé àwọn sọ́ọ̀tún náà dé comprehend adébálá kọ́ọ́lẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ti pẹ́ ni divergent opinion tó wà ń bẹ̀ yẹn a máa ṣe àtàhárí èwo ló súnmọ́ ìbẹ̀rù ọlọ́run bá jù ṣe pé wọ́n lórí sínú and they both told their wives and slaves pé ó yá ẹ máa ṣe fídíà ni because à ń túmọ̀ dìmọ́ǹdì láti ipò ẹni tẹ́ ẹ wà náà ni alkebiri alfani àgbàlagbà tó ti gbókùjọ ìjọsẹ́ fún ìlú ìjà wọn àbí ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó jọ ọ́ kó jẹ́ kí ẹ̀sìn yìí kó fi àgbọ́yé ẹ̀sìn fi wá we really appreciate our brothers uh, abroad for taking it serious in knowing more about their religion uh, we really thank you for giving you for giving us opportunity to discuss this matter we pray Allah subhanahu wa ta'ala will accept it from us and you and make it benefit us in this world and hereafter. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة Mm-hmm. brought back, but they may not pass at that time when for after Ramadan is brought back. But the permanent sickness, whether terminal or chronic sickness, we have apart from the companion that they just eat one thing mostly, because we are sure that they will not, maybe they may not get away from sickness. So for the travelers, who are second category from the Quran, Allah says, "I said not fast, but after Ramadan, fast fast." And so they have a choice. He emphasized on the point that they have a choice different hadiths from the Prophet In the beginning, he made us understand that Quran will say something, Mujmala. Mujmala means Quran will say something in, in context. Just say this something. But the hadith gives pure explanation to what Quran has said. And so we put many evidence that shows that when you are fasting, have that choice. Even those who fast the month of Ramadan is better. They have that choice. To have that pass or not pass. Different references uh, that may brought up to this. But the fact that we have those who are menstruating and those who are um, in the blood of and before that's for those who don't give them. So for those who are menstruating, just that they lack sickness and so for them and that period they will not fast. But after Ramadan they stay fast. Uh, and usually you can follow it not to um, do anything that can induce something that is menstruation or something cycle of menstruation that may have to take on you mentally. Please, rather than go that far, just go with flow. What Allah has said. And and then you have to uh, uh, under the bar and the defense and the defense bar, then they should start as much as possible to stop. And after the blood has stopped after Ramadan, they can pay for. If they now fall into the other category, category of persons, they take this together with those who are pregnant. loads of various regarding the like death, and we have different opinions. But the opinion that he has given us today is different evidence because evidence evidence came from the Sahaba directly and enough for us to what we have to have that capacity, That's enough as an evidence. Uh, and so these names of companions are being called upon other opinions, difference of opinion. But this is wrong, you that fine. That is that. So it's okay for us to, uh, you know, uh, do the media while we have uh, prayed or while we are going to for you and accept that Allah subhanahu wa ta'ala accept it from us. But you uh, want to, want to make time change, but it's very, very difficult to And technique. So, I it's just uh, very, very interesting for us to always want to learn more about our and uh, be more attentive to this. is why teachers are busy because we need some of the things. That is, that is, there are many, many reasons behind it. And these are some of the principal skills behind As we all have very cases for animal woman, animal woman, animal woman, animal woman. Those that don't know, those that don't know, know. lórí ọ̀tọ̀ ẹ̀tọ́ lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ lórí ẹ̀tọ́ nígbà ẹ̀kọ́ ti di ìlú ní so that we can see the beauty of Islam and how important Islam is for that Allah to work with Adonai. Friends, we would wish to take questions now. So any of us wish to type and go on. However, if anybody wants to ask directly, we are uh, more than welcome to ask the question. We will do this thing now and inshallah. now and then, in the 10 minutes, 10 minutes, so that we can allow those that are back home the opportunity to respond, allow the answers, as well as those of us that are, are here. That's last one. So, thank you, Double implementation. Abu Saad. Okay. Okay. Okay. now out here, which I want us to, to I want you to help us to have uh, clear here, and some of the habits that we um, carry out here in the West, in our mentality here, that when we break our fast, a lot of people remain in the mosque during the time for So No matter what they were, this time here, orí abájókòó síta tí ń ṣàdúrà ìgbẹ́ náà ni wọ́n á gbé nǹkan àmàjẹ bí àjẹ tàbí nù ní bóyá omi ni àti nǹkan dà. tí a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jẹ́ sàyẹn tó bá ti ṣe lọ. wọ́n ṣe jẹ́ gara tó ń pẹ̀rù mọ́ bí wọ́n tán rẹ̀ tí kan tó dúró di anything tó bá ti sọ̀rọ̀ tán. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ráyè ìṣan ẹnu bí wọ́n ráyè ṣe kàkà tó kọ́lé jẹ́ yẹn náà láti bẹ̀rẹ̀ ẹnu. irú dọ́rọ̀ wo ló wà ní ilé tí wọ́n àwọn ọmọ ìyá sí àwa lórí àwọn alámọ̀rí báyìí. جزاكم الله خيرا أحسن الله uh, we advise our brothers and sisters uh, when doing our iftar that sábà ti fi nǹkan sẹ́nu ká mi sọ pé a jẹ́ tán ká fomi the reason is sometimes when we eat our kọ̀ọ̀kan ti máa rìn ní So by the time we start praying, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pray, eh, a máa rí wípé àwọn kìnìún yẹn máa máa wà. So and that is very bad. Nínú nǹkan tó ba ẹ̀rọ jẹ́, òun ni kéèyàn jẹ nǹkan, kéèyàn máa jẹun lórí ẹ̀rọ. So we have to avoid that. So that is why whenever we want to start praying, I do tell the congregation let us make sure pé a free ẹnu wa kó má sí nǹkan kan tó má tó sápamọ́ pé pé when we are now praying nǹkan yẹn wá padà wá sórí ẹnu àtàtàn ó dẹ̀ fẹ́ kí òun ó bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni so ṣíṣe bẹ́ẹ̀ ó máa jẹ́ kí ó máa rẹ́ńdà ìrọ̀rùn useless and then we have to avoid that. So our brothers, it happens not only eh, lọ́dọ̀ níbẹ̀ nìkan, even bíbá iná it happens that we persuade brothers ẹjẹ́ the ẹjẹ́ kálukú the tó ń jẹ́ lẹ́yìn so because ìyẹn máa affect ìrìn wa greatly ọ̀nà aláwọ̀ àlà. wọ́n ní àwọn ní clarification that is accessible to media. Yeah. But they are still expected to engage it whenever they are people that that stop them from. Now, mo wọ́n ní kẹ́ clarify pé ṣé wọ́n máa sọ fídíà báwọn tó ti ní ìsìn àwọn ọ̀rọ̀mọ̀gán ni ṣé wọ́n máa sọ fídíà ẹ̀ wọ́n ti dá àwẹ̀ náà padà. Wallah alam, uh, that, that uh, tó they do the judgment. They don't know the judgment. Since they don't know the judgment, èyí tó ń ṣe lọ́wọ́ ònìkan mójútó lápẹ̀rẹ́ sìn ká sọ pé ẹni nísìnyí opinion tó lọ dúró lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí pé òun máa gba gbogbo ẹ̀ padà ni she understand and it has not been work since kò work out láti pé kó rí àwọn yẹn gbà so in that sense ẹni yẹn ṣì wà lórí ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ nǹkan tó sọ yìí jẹ́ pé the last one tó wá gbà yẹn ṣe pé àǹfààní yẹn ṣì wà Ah. ó lè ṣe fídíò yẹn before Ramadan. Are we together? ó lè ṣe fídíò yẹn before Ramadan. Orí pé that was the last. Àgbígbà pé pé àsìkò yẹn àsìkò fídíò àti yẹn ò tí ì close. But àwọn èyí tó ti ṣe ṣáájú yẹn ṣe ọ̀rọ̀ sáà àsọ pé àfùlọ́ ó àmà sálàfà. So may Allah forgive what has passed. Ọlọ́run a máa ń lámojú kò lórí ẹ̀, ìyẹn la máa sọ lórí ẹ̀ so but subsequently kẹ́ni ẹ máa ṣe sí bí àná wallahu a'lam wa a'lam. think uh, well the field, inshallah, for say, for the time and the effort, Um,